ويخطبه حين يقال جبريل والكتاب يدرسه القرآن من رمضان نانية جبريل ما قال صلى الله عليه وسلم لكنه القرآن ó rẹ̀ sí mi pé bẹ́ẹ̀ apa ha àwọn kan yìí alhamdulillah ìgbé gbogbo sóra sí kódà tó bá ti kó àdìsí lọ yìí máa ń kó bò ó yá tó bá tó ti wá èyí tó wá ẹ̀fúra sí sóra yẹn ìdáná wà bẹ́ẹ̀. lọ́gọ́rọ̀ gbà ọ̀rọ̀ tí wọ́n lè máa jẹ ọ̀rọ̀ gbàgbọ́. ìjọ́rọ̀ kan ní ìlú Suratul Kahf. Nígbà ní tó pe àkíyèsí mi sí pé ìfẹ́ mọ̀ tó wà ní Suratul Kahf. Àdínú pé ẹkọ́ bá ka ọlọ́run náà wà ọdún ẹ̀ sáyé rẹ̀ sí ìwé mẹ́rin. Kí àgbà ní ẹlòmíkà ọlọ́run ṣí ọkọ̀ rẹ̀ sí ìtàn náà lórí àwọn ìgbọ́lọ́gbà. tí wàá wá ní sọ̀rọ̀ wá ní sọ̀rọ̀ yìí wà wá àdìsọ ilé kàtẹ ìgbà pé mọ̀ òkú fún ni. ọ̀rọ̀ gbà pé pípẹ́ àdìsí ọkọ̀ òkú fún mi síbẹ̀síbẹ̀ ajẹ́pẹ́ sàbẹ̀ yẹn ní káàkiri ọ̀pọ̀ ẹ̀kọ́ yìí ọ̀dọ̀rọ̀ ti àyà ṣùgbà lórí kàkà máyà náà. ǹjẹ́ àwọn olùkọ́ sí kúránì tí ò fẹ́ kọjá bá ti ń sí àyà kúránì ó yẹ kó tẹ̀ bá wò ó ètùtù rẹ̀ ẹ̀yìn máa ṣe aláàbò sí àyàbò. Lónìí olónìí mo rọ nípa àwọn àkókò pàpà àṣàbẹ̀ àná ayé àkókò àwọn olókò pàpà yìí. Kí ni ìjà ìṣẹ̀lẹ̀ gẹ̀gẹ̀? Ó dàbí kí ìwọ ní tíra tí mo ti ń ṣe àwọn àpọ̀ wípé ọlọ́sọ̀ sọ̀gbọ́láwà ẹmọ bí lábáwá ṣe gbédì rẹ̀ ṣe rí sí èdè lábáwá ló ṣe rí sí lábáwá pé à kódà àgbà tó di ìwà náà ní pìlẹ̀ tó pọ̀ ìgbẹ́ tó pọ̀ ní pé àlápọ̀lẹ̀ ẹwà èdè wa ti fẹ́ ní òwe wa fẹ́ tán kódà orí kì àwọn nǹkan àwọn kàtàlà àwọn kàwé òtún ojú tó wọn káyọ̀ wáyé lẹ́síwájú There's a lot of wisdom in King of my dear. A lot of wisdom. Subhanallah. Now, àwọn ní àwọn orúkọ yóò àtọ́kọ́ àyè ní wọ́n wòye pé kí ni bóò ní kí ni tí orúkọ mọ̀kọ́tọ́ à tí lárúbáwá ń ṣe tàbájúhù wípé òun gbọ́ lárúbáwá ọ̀nà méjì lọ́lọ́run fi dá ọpọlọ rẹ̀ padà tó bá sì ka alif lam ní ashhadu an la ilaha illallah yọ́ ọ̀gá kí ní ṣe ashhadu an la ilaha illallah fún mayana ìsọ ìkánbẹ̀ ní tí ó sì yíwa ọlọ́run bá kọ́kọ́ bá lárúbáwá so ọ̀rọ̀ pé ah torí pé ẹ̀gbọ́ lárúbá lẹ́bí sọ pé alif lami ọ̀kọ́kọ́ sí mẹ́ lárúbá tí mo fi bọ́ sọ̀rọ̀ ní kùránì ojú ẹ̀bí ìdúnà ilé ilẹ̀ sáà من الذين يصلحون عنه àwọn oníṣe kí wọ́n chájì ẹni ẹ̀rùn kí wọ́n chájì ilé inú sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ ni mínà ti gbọ́ bẹ́ẹ̀ kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ní ìgbọ́ nǹkan ṣe wọ́n à nǹkan wọ́n báwọn that's the wrong You nǹkan ṣe one, but me máa to ṣe one is a better ìgbà me, ò máa ń jẹ́ ná ṣé ẹ̀tàn jẹ́ ni iná wà down. Chat and dáhùn ṣé ẹ̀tàn jẹ́ ni generator iná wà kí là ń lò yìí jẹ́ Check lélẹ̀ ṣé kékeré Check nílà ṣé kékeré àbí nílà ṣé kékeré jẹ́ ni kékeré ẹ̀ tí máa rẹ̀ ẹ jẹ́ ká dá ẹ lọ wo ẹ lọ wo ṣé wọn tán pọ́ǹpù kalẹ̀ yóò affect nǹkan tá à ń sọ ó wà important. wọ́n yẹn kan ní fort nínú kìíní engine wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ṣe láyé ìjẹta. ìgbà wo lè discover yẹn àárọ̀ pẹ́ sísìn rẹ̀ kẹ́tọ́ wá ṣe náà bá ṣe kan sọ fún mi èmi lè prepare fún bóyá ṣe tí bá ti wà tí bá ti mọ̀ earlier before now ma prepare tó bá fẹ́ jì kan tí mo sọ báyìí kí ló ṣe wáyà ẹ̀ ṣó bọ́n ni àbí ẹ́ wọ́n bá ti change ẹ̀ tẹ bá rí pé wíìkì bẹ́yẹn tẹ bá débẹ̀ tẹ bá tẹ rí pé kò dáa ẹ kàn pé Abu Zainab straight wáyà yóò dá ní láti change ẹ̀ before class sílá kò ní jẹ́ pé irú àwọn kan báyìí láàmà ṣe ń class ẹ lọ wúrú ẹni ní ṣẹ́nu kí ní speaker amrakin ẹlọgbọ́n Thank you. Kọ́lá, ilé ìgbọ́n ṣiṣẹ́ fáìfáì. Fọ́ gba COVID test ẹ̀bí àìsí tó bá ti ń ṣe àmù. Àbúmọ̀ àdìrẹ̀ sí ń lè ok jẹ́ ká wá lò pọ̀ lélẹ̀ dẹ̀ good ẹ ẹ mú wá báyìí àbò sómi pé wọn ṣé kejì ẹ náà sọ tẹsẹ̀ good bá ń gbé yọ mashallah. Tẹ́lá ń sọ̀rọ̀ nípa àwọn ń sọ̀rọ̀ nípa àwọn mọ̀ṣẹ́kù ní Maka. Nǹkan tó jú ànábì kan sallallahu alaihi wasallam táwa rọra jókòó tá ń kà pẹ̀lú gbogbo ìfọkànbalẹ̀ yìí èyí ṣe bí islam ṣe bẹ̀rẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ kò ní wúyàn kankan àti tó fi mọ́ ànábì sọ fáwọn èèyàn ta pé ah, wọ́n máa lọ Mádínà wọ́n ti jẹ kán mọ́ o ẹn tó kọ́kọ́ ka Kùránì níwájú àwọn èèyàn báyìí wọ́n nà dákú kí ló ń kà so mo wá rò pé àwọn huruful mọ̀kọ́tọ́ àyè gẹ́gẹ́ bí èèyàn ni ọlọ́run bá òsìlá lè sọ̀rọ̀ kó mọ́ ní túnmọ̀ kó sì mọ́ ní tọ́lọ́run bá fẹ́ gbà ń bẹ̀ ìdánilágara Qur'an in tí ẹn tó bá mọ́ tí ọlọ́run bá ń sọ wallahi lazim kìí sí nǹkan tẹ́mí ní mí pé á kì ní ìkọjá tá sọ pé a kì ní kọjá bẹ́ẹ̀ bá ṣe rí ní ẹ ṣùgbọ́n tẹ́ bá wo táwa bá ti mí sí ìvẹ́ntì tó sọ̀ráǹdì nǹkan náà kí làwó sọ torí ìvẹ́ntì tó sọ̀ráǹdì àwa ti mí sẹ kí là sọ alimọ́dẹ̀dẹ̀ gbọ́yìn àmọ́ pé wọ́n náà torípa ní ìmọ̀ láti understand it

tó ń gẹ́ ń gbòrú lágbà tí ń jáde lẹ́nu mi tó ọgbà tí mo tún á sọ mọ́rọ̀ pé aliflami báyìí ó gbà kílélé ọlọ́run torí pé kò tó bẹ́ẹ̀ lágbà tó ju ti ọlọ́lì ní sọ kò tó bẹ́ẹ̀ tó ní ìgbọ́lágbà ó ti gbọ́rùn tí mo sọ àwọn òṣìríkọ́ nígbà tí wọ́n rí ìtànàbí sọ wọ́n ní walaqad na'lamu annahu walaqad na'lamu annahu yaquluna Wọ́n ní ọlọ́run bá ní a mọ̀ pé tí wọ́n sọ ní pé gbogbo tí ń sọ yẹn náà ìsọ ló nímọ̀ yẹn ó ń jí tíra kankan ni but kò lè kàn kankan ẹ ìnámọ̀ yóò alìmọ̀ bàṣà ẹnìkan ń fún láwọn ọwọ́ yìí ẹ wọ́n lọ́n ti dáwọn lágbára lisanu lẹ́bí yulhiduna ilayhi ajami in tẹ́ ń sọ̀rọ̀ igan bí ẹn tí gbọ́larwa ni haza lisanu arabiyyun mubin tẹwàá dé ìtawà ń sọ yìí arabiyyun mubin lárúbáwá tó jiná lárúbáwá tí àwọn ọmọ lárúbá tí umar bin khattab radiyallahu anhu tí ń tú kùránì lórí mẹ́mbàr wa'inaban wa fakihatan wa abba oni amma fakihatu faqadi faqadi alimnaha amma fakiha kíni abba ó wá fẹ́ ma takallafa maana bí kíni sọ pé al abba ni o ah, be ima oni ma hadha ya umar in bara re sọ̀rọ̀ ba lórí mi ba ta yen go ma hadha èwo ni kíni mo sin pe o malai láwọn yẹn gbọ́ ni o kíyàn wà lórí mẹ́mbà jẹ́ ẹwọ̀n ìmọ́ máa ń gbóyàn ó ní fa'amma fàkíyà tó ń fàkọ́dí alìnáha àti mọ̀túnmọ̀ fàkíyà wà amma abba sẹ́rí abba oòrùn kò sí kẹkẹrẹ ní ó wá fẹ́ sún ní túnmọ̀ tán ah ní mahada ya umar ewu tó ti inú ẹmọ náwó sọmọ sánmọ̀ wo ni ó dòjì bòmí ilẹ̀ wo ni ó gbà mí sínú an àkúwò làfi kìtàbí láìmá láàárín kí n sọ tí nímọ̀ nípa rẹ̀ ní tíra ọlọ́run tó bá jẹ́ pé irú nǹkan tọ́lọ́run bá ṣe fún àwọn òṣèkún òun ni wípé ọlọ́run dá wọn lágara pẹ̀lú àwọn hurufu alif láàmìmọ́ ọyàtù yóò ní ìmọ̀túnmọ̀ rẹ̀ òsì tó bẹ̀ tí ju tiẹ̀ lọ kaf haya ayin sọ́ọ̀dì máa ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ kó tó sọ kankan bó sì mọ̀ wùmí náà nìyẹn pé kí ló ń sọ kí ló ń sọ لسان الذي يلحدون إليه لسان الذي يلحدون لسان الذين يسان الذي يلحدون إليه أعجمي ilé tẹ́fí sọ̀rọ̀ yóò àjàmí kò sí kan bẹ̀ wàhálà lìsáàdù ní àrọ̀bí yóò bí lọ́wádìí gbọ́ táwà ń sọ tó gbogbo ọ̀nà ni ó ti rí pé àkùrá ah, ní ìkọjá táwà ń sọ subhanallah tabawa ka suratu al-mulk tàbákà àwà rí mọ̀ tọ́lọ́wọ̀n ọba ọba dẹ́dà subhanahu wa ta'ala tọ́lọ́wọ̀n ṣe fún abẹ́ ẹ̀dàgbà bá gbé musafu kan bẹ́ musafu kan bẹ́ àwà rí mọ̀ lánàá mọ̀rọ̀ jẹ́ àtàn kátọ́sọ padà díẹ̀ àwọn sàábí ànábì ni àwọn máa gba àyà mẹ́wàá mẹ́wàá báwọn bá ti gbọ́ yí àwọn ìgbà mi kò sẹ́ni tí ti fẹ́ amúlékùnrin wa ń báyìí ó sì lè mọ́mọ̀ ṣé kò wá tóbi ṣé àwà fi wọn wéra wọn bí ẹni tó jẹ́ pé tó bá gba àyà mẹ́wàá bí ò gbọ́ yìí kò ní gbà mí ìjà lè fi wé ẹni tí kódà gbogbo kùránì bẹ̀ lórí àmọ́kò mọ́ tó ṣe wéra wọn. ọmọ tí ń sọ tán káwọn tó lọ ibòmíì ọlọ́run ọba tí máa pín ìmọ̀ ọlọ́run pín tiwa náà bẹ̀ o ìmọ̀ ètò tóbi jù tá a fẹ́ kó fún ọlọ́run ó ní ìmọ̀ àgbọ́yé ìwé rẹ̀ yìí lẹ́yìn náà ìṣiṣẹ́ pẹ̀lú ta àgbọ́yé ní gbogbo gbágbára wá sí ma lẹ́yìn náà ìpèpè sí bẹ́ẹ̀ lẹ́yìn náà ìṣe sùúrù lórí tó bá wá lórí ẹ̀ eléyìí ni kàmálù dí wa gẹ́gẹ́ bí ìmáàmù dáwà ṣe sọ wípé ta'alluma ta'allumu arba'i masaila الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة الإسلام بالأدلة الثانية العمل به والثالثة الدعوة إليه والرابعة الصبر على الأذى فيه لا شك أرأي أقول أستغفر الله تبا يقول رماني أوليك أرأي أسيدي الصبر أريد يكين يوتون كنانية العلم كين يقول نما إيسي وعلا بيونا yóò sì wálà díẹ̀díẹ̀ ibẹ̀ ń gan ibi tí tàòfíkì ti bẹ̀rẹ̀ ọlọ́run ní kọ́kọ́ mọ́ jẹ́ òun nímọ̀ tí ó sáǹfààní tọ́lọ̀ bá nímọ̀ tó sáǹfààní tó kú ọlọ́run iṣẹ́ buwa على الإنسان حين من نعم إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبليه فجعلناه سميعا بصيرا رغم أنفسي إنما نطعمكم لوجه إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنما نطعمكم gbogbo ń tá gbé gbogbo tá gbé kalẹ̀ yìí lèwọ́jì ìlà àfẹ́ kankan lọ́dọ̀ yìí ó dà àfẹ́ tí ó kọ̀kọ̀ wá rẹ̀ la nuridu minkum jazaa níbẹ̀ qawmullahu sharra dhalika lọ́gọ́rọ̀gbà ìfọ̀kànbalẹ̀ wá until later part of your life ẹ ti ṣiṣẹ́ dáadáa yẹ̀kí tí wá sí ń dé ìyànà mọ́mọ́ láàrín adúpẹ́fọ́ lọ́n alimam ahmad bin hanbali rahimahullah la shay'a ba'da al anfa'u min al-'afiyati kò sí tó sáǹfàní fún ìyàláyé ba'da al-yaqini lẹ́yìn ìgbà tí yàn gbogbo abá sí jókòó yìí

ó ní mọ́mìnà abidin ilá wàláwò arúbáru ayuni kò sí èèyàn tọ́lọ́wọ́ bá dá ojú mẹ́rin ni wọ́n mọ́ ní àìná ni fi kọlbì yìí fi wájí yìí ojú èyí tí gbogbo wájọ ní yóò bè sírù bí hìmá òmúrọ̀ dúnìyà o ní ó fi gbogbo tí yẹn bá ń ṣe ilé ayé wà àìná ni fi kọlbì yìí ojú méjì kan tún wà lọ́kàn rẹ̀ yóò bè sírù bí hìmá òmúrọ̀ àkìrà gbogbo tẹ́ bá ń sọ pátápátá in tí ó fi ní true picture alkiyama ojú tinú ẹni fi wò o náà ní fi understand pé ah kí serious ọ̀rọ̀ ẹ serious kọjá bẹ́ẹ̀ o wallahi lazim ẹnìkan kan ò lè èrò nípa àlìjẹ́nà kóróbìnrin olóbìnrin kó alábẹ́ òun lè it's not possible yóò kàn máa wo náà ni pé kí là ń sọ ṣe ẹn tí ń sọ pé inna nakhafu min rabbina yawman abusan qamtarira wọ́n àṣẹ ní ṣe wá sí gbọ́tùl basọ̀rọ̀ fún الاني وقاهم الله الله اكبر ما برو جنا ولا قاهم سمع في ولا لسان ميمون بن مهران وعينان في قلبه يبصر بما امر الاخره واذا اراد الله بعبد خيرا ẹni tọ́lọ́run bá bá fẹ́ dáadáa wọ́n pín dáadáa báyìí dáadáa ni wọ́n wá pín sọ́dọ̀ tẹni ẹ̀ ẹ̀mọ̀ pé ẹ̀kàn máa ń jí láàárọ̀ tí wọ́n ní tí wọ́n gbé sẹ́nu ọ̀nà yìí lónìí orílẹ̀ jírí o ọlọ́run jẹ́ jírí orí ọlọ́run jẹ́ sùn bá rí ọlọ́run jẹ́ adélé bá rí nǹkan ńlá ni kún ó a problem orí tán big problem ọlọ́run ní sì máa pín hadithu sí wà lórí bọ́lọ̀ tó ṣe máa ń pẹ̀ wọ́n sọ yí muslim ipé à ilé olérò orí pọ̀ náà à ìkọ́wọ̀nà sọ àṣẹ̀háìmì bọ̀tẹ̀ ilé ìtò àṣọ yáìní olè tètè yíwa anábi sọmọ nǹkan mi bẹ̀yẹn bọ́ ilé anábi dasọ sápánà orí méjì ni ó fi dà wá láàmú alákọ̀ọ́kọ́ kiri jẹ́ orí wọ́n sí lórí ní ìsìn mọ́tò lẹ́nìkan kọ́ rántí ìlàbàjọ́ tí wọ́n fi ti ra mọ́tò tó rántí nù jẹ́ àlàbàjọ́ wọ́n ní bá ṣe ń pín tó bá dẹ̀ ń retí kẹsọ àdísì náà nìsìn àdísì tí ó fi ra lé ra náà níwá àbí ò fẹ́ ọ̀ so Maimun bin Mihran ó ní wà àìnáni fi qalbihi yubsiru bihima wa idha arada Allahu bi abdin khayra fataha lahu ainihi lati fi qalbi en tó lọ́n bá fi orí kan ojú tó kan yẹn yó mú oni ni kallu wala qat'u oni ni la kalla wala qat'a kò sí ńbẹ̀ wọ́n ní wípé ojú yìí gbogbo nǹkan ni ó tàn yàn sí nípa alkiyama tẹ́yìn bá ń bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí ń rò ọ̀tọ̀ ní tó ń pík ṣàgbóníkàlù interest èyàn máa ń fàbí in tẹ́yàn pík nínú ọ̀rọ̀ ẹlòmí interest ó sì wà náà alámà àlàkáì nǹkan tẹ́yàn pay attention sí gbà tán fún yàn information ó sì ní tẹ́yàn máa pay attention sí ó wá ní wà mọ́n ìdá àrọ́dà lọ́wù bíi ghayra dhalik ẹ̀ntọ́lọ́wọ́ bá rò rí rò gbáhùn àrọ́kà ọlọ́run fílẹ̀ tó jú ní òfin fọ́lì o ni wọ́n ká na fi hábì yí àmá ọlọ́run ní gbogbo ẹn tó bá jẹ́ ọlọ́run ni wọ́n na fi hábì yí àmá gbogbo ẹn tó bá jẹ́ pé afọ́jú ni níbi ayítàwàí tó bá dàlì kí á mọ̀ náà afọ́jú náà ni ó jẹun òun ni ó sọnù jù tó wádà lè kìámọ̀ ẹnìkan fi bú Sheikh Abdulaziz bin Baz nínú àwọn èèyàn tí wọ́n máa ń fi orúkọ tì sí lọ́dọ̀ yẹn ó ní ah, bin Baz hadha rahimahullah ó ní bin Baz hadha ó bá sọ̀rọ̀ na fi yáàrí yí àmà fa iná wúfil àkírọ̀tì àmà wà dọ́lù sẹ́bìlá ṣe kí wá <laughs> ṣe kọwàdá bàbá òsì tún ní bínú rahimahullah àwọn ni àpọ̀kọ́ ah, di akhuna hadha ó ti ṣàṣìṣe ìtọ́lọ̀ sọkọ́nù ó mọ́ ó fẹ́ sàbòsí ni bàbá ẹ lámà barakallahu fi in ti bàbá fi dáhùn ní pé ah ọlọ́ni wà mọ́n àárọ̀dọ̀ àǹdíkìrì in tó lọ́n sọ ti sọ́mbò mi mọ́n àárọ̀dọ̀ àǹdíkìrì ẹ̀rin tí ó jẹ́ pé ìrántí ọlọ́run dé fún ó lè fún tó sáfẹ́ ṣe ṣùgbọ́n aláìgbẹ̀gbọ́ kún sí kún ma lọ́nà ní wọ́n kí ẹ ṣe sí láìláìlá 100 kò rọ́ lọ́rùn lọ́rẹ̀ ìbá sí tó bá débi gbogbo tó bá ní ṣe pẹ̀lọ́lọ́run yóò sáà wẹ́ sí tí ó fi kún wọ́n tó bá rí ijó eh kí ni à kòkòrò ló ń fẹ́sẹ̀ wọ̀n yìí kòkòrò ìlàìlàìlàlà ọlọ́ni man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka man a'rada an gbogbo tí ò bá sí ìkírun fa inna lahu ma'ishatan danka ìgbésí ayé rẹ̀ ó nira wa nahshuruhu yawmal qiyamati a'ma ṣùgbọ́n tàbà tó dòdì dálẹ̀ kìyàmà afọ́jú lè jẹ́ ọlọ́run sọ ń bí pé ṣe fọ́jú láyé ọlọ́run aṣọ bí ó sì jáfọ́jú wa Qala rabbi lima hashartani a'ma ọlọ́run ọba ọ̀. Mùhájájá ní bọ́lọ̀ rojọ́, mùnákọ́ṣà in bọ́lọ̀ ń fà. Ya lima hashartani a'ma, ìwà yóò ti ní ti pẹ́ látàrí náà. Ìwà kọ́lọ̀ ń ṣe ìdájọ́ kó mọ́ sọ pé why ọlọ́run kọjá bẹ́ẹ̀ ọ̀sẹ́ ẹ̀mọ̀dí ọmọ ìfẹ́ sí ilé sí lónìí ayà ẹwà massive la yus'alu amma yaf'al wọ́n ibi mí ní tí bá ṣe wọ́n yus'alu ẹ̀yìn ni wọ́n bì náà àwọn èyí pé pàpẹ́ ìgbọ́bọ́lọ́ Subhanallah ọlọ́run ní jama'anakum wal awwali náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi àwọn èèyàn sẹ̀sìn ọlọ́mọjá sínú wọn ẹ̀sìn gidi ní olálìkẹ́ àmà ẹnìkankan nínú wáyé ọlọ́run ní já sẹ̀sìn ọlọ́mọjẹ̀ ká sẹ̀sìn ọlọ́mọjẹ̀ ká sẹ̀sìn wàláyé ọlọ́run bá tún sọ níbò mí ó ní man tudkhiluhu an-nara faqad akhzayta gbogbo akọ̀tọ́ ìkẹ́ ìwò ṣe láyé gbogbo ilé akọ gbogbo aṣọ tí yẹn wọ́n láyé gbogbo gé tó ìkẹ́ ìwò ṣe láyé man tudkhiluhu an-nara faqad akhzayta ìyẹn lè ṣakọ́ sáwọn èèyàn láyé dáadáa imọ́ yákọ́ èmi ló bá bẹ́ẹ̀ tí ló fi sọ bẹ́ẹ̀ gàgà bẹ́ẹ̀ gbogbo orúkà ẹ̀ mọ̀túdì kìlì náà ṣùgbọ́n gbogbo akọ ẹ̀ pátáwá já sínú náà fàkọ́dì àṣìṣẹ́ta ọlọ́run bá ń sọ pé yóò ní lima aṣàrùta ní àmà wàkọ̀dì kún tó bá sí rọ nínú ọkọ̀ ọlọ́rin alìmọ̀tàkàbírù ọba tí ma gbéraga ọlọ́run tún sọ wal kibriyahu ridai ẹnìkan kan ma na za a ní fíìrì kí yíò sọ pé òsìn tó lè bá mi sọ èmi nìkan ni o ẹnìkan kan gbọ́dọ̀ mọ́ sọ statement bọ́lọ̀ ń ṣe wá tóbi tó yìí

bí èyàn bá ń ṣe súnà yẹ̀yẹ́ ló mọ́ fi ṣe ẹwù àpọ́nlé tọ́lọ̀ fún àrí súnà lè ní ṣe bó ṣe rí tẹ́lẹ̀ rí ní University of Ilorin ẹni tó kọ́kọ́ lo nicob ní Faculty of eh, Social Sciences wọ́n jókòó torí ẹ̀ Senate building jókòó torí ẹ̀ Senate wọ́n wá ń sọ fẹ́lẹ̀ àná ìjọ náà pé dúró tó bá dúró Ọlọ́run padà mẹ́ tí ó ṣe wà kò sí ní sókọ̀ tí ẹ̀mẹ́ ẹ̀rẹ̀ káyé ní kọ́ọ̀fù tó wà náà ẹ̀rẹ̀ ká ní ìsìn àwọn onípo ní kọ́ọ̀fù sí ìrìn lọ́rin àwọn ẹrú àlá <laughs> yáǹtì rẹ̀rẹ̀ tí wọ́n rán ọgán àwọn jẹ̀lìbábà ti ń wọ́ tó jẹ́ wípé níjọ́ tọ́lọ́wọ́n bá ní kò rí nǹkan tó wà lábẹ́ jẹ̀lìbábà yẹn ó rí páwọn ilé bẹ̀rù ọlọ́run tọ̀ wáyé lá ẹni lè dáyó ẹlòmíì tí ń bọ́ra lẹ̀ gan kò fa bí ìrí yóò tuntun wá kan ìtàwọn jẹ́kọ jẹ̀gbẹ́ katẹ́mọ̀ wò pé à pẹ́ àbíwọ̀dì bẹ́tù sí rí gẹ́rì pé à ah, eléyìí àá ah, ọ̀rọ̀ rẹ̀ ti wọ́s wọ́n ìfáì síbẹ̀síbẹ̀ rí àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀sà ni wọ́n nínú bọ́lọ̀ ṣe dá wọn ọ̀lá wọ́n tún bòrà fọ́lọ̀ wọ́n sì tún bò náà pé àà ah, ah, ah, ṣe wọ́n sọ pé wàkàzárika àtàtìkà àyàtùnà fanasitaha ó gbé e jùlẹ̀ wàkàzárika ó sì gbé e jù sílẹ̀ ọlọ́run padà fúwọ́ náà lè ní ọlọ́run fẹ́ nìkọ̀kan wá rẹ̀ ẹjọ́ ariwo yẹn pọ̀ ní sáìdì ọ̀dá obìnrin so abẹ́ ọlọ́run ọba dẹ́dà subhanahu wa ta'ala ọlọ́run jà sínú àwọn tí ó yẹ̀yẹ̀ láyé wọ́n sì já yẹ̀yẹ̀ lálẹ́kẹ̀ẹ́mà lọ́mọ̀ stúrná bí sátrikal jẹ́míl ọlọ́run báwọ̀ bùwá láṣírí àṣírí rẹ̀ jẹ́míl lánàá a sọ̀rọ̀ nípa ìtumọ̀ tàbárọ́kà ṣùtà ní ìṣọ̀ túnmọ̀ ẹ̀fún ìjọ́ tàbá ti ń ka tàbárọ́kà ní ìsìnkú kí ìtumọ̀ tàbárọ́kà rẹ̀ khalid kí ìtumọ̀ tàbárọ́kà lẹ́rí ìbíyẹ́dì hìlmùlì ní kéw lẹ́wù ìdíwà sí lẹ́wù kéw tàbárọ́kà lẹ́rí ìbíyẹ́dì hìlmùlì charelo ni aṣọ tàbárọ́kà alóńtúmọ̀ kí ni tààlà tààdọ̀mà alẹ́bí ìndáwò albaraka yẹn tó yẹ pé albaraka tún mi kíbàlì yìí kama qala alhassan albaraka tún mi kíbàlì ọ̀dọ́ rẹ̀ ní baraka tiwa inú jẹ́ baraka a sọ pé annumuwu annama wa ziyada subhanallah annama wa ziyada annama wa ziyada kí ni jẹ́ baraka bárùkù bí káf àbí bárùkù bí sùkúnnà sàbátù fi ṣe kí kan wà ó ó mọ́mọ́nà sàbátù lábúrúsọ́wọ́ kó fà kó wà fẹ́m ẹgbẹ́ yóò bá fẹ́m ó rinlẹ̀ kí kan rinlẹ̀ so kó wá kálẹ̀kùn rẹ̀ wá pọ̀ ọlọ́wọ́n sọ ipé gbogbo kó orí wọlé ẹni kankan tàbárùkà lẹ́dì bí adé ilmọ̀lẹ̀kì èmi ọlọ́run ni mo máa ń pẹ̀ ìkan ara rẹ̀ ní pé èmi ọlọ́run ni gíga tọ́ sí alìmúlìkù gbogbo tí ń jẹ́ ọlá àti ìjọba ọwọ́ èmi ọlọ́run ló wà wa ni mo sì ní kápá lé lórí alẹ́bì ẹni maut mo láti mọ̀ pé almaut khalq ẹ̀dá ọlọ́run wàlhàyà mo sì dásẹ̀ mi lè yẹ̀bẹ̀lúwàkún náà máa ní yẹ̀bẹ̀lúwàkún yẹ̀mpẹ̀hínàkún alẹ́kìtìbà kí n kalẹ̀ sàdánwò ní so ní àbá wà nílé ayé tó bá ti rírà ẹ̀kọ́ mi kó ti mọ̀ pé à ah, wọ́n ládánwò ní pé mo wà nílé ayé uh -huh asra'u barakallahu fika asra'u ila ta'atillah oke ọ̀kan asra'u ila ta'atillah wa ab'adu min maharimillah ẹni tú ìkejì yẹn sí báyìí ó ní alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azizul ghafur al-aziz o ni alladhi yaghlibu wala yughlab ẹni tó jẹ́ pé o ní ma borí nǹkankan ìborí ọlọ́run alladhi yaghlibu wala yughlab al-qahiru ala makhluqatihi ẹni tó lè káàyàn lẹ́yìn al-qahiru ẹn tó jẹ́ pé olóníkapa lórí gbogbo ẹ̀dá ẹ̀ ẹmọ owó bó ṣúgbọ́n lọ́nà kìkan báyìí ọ ọlọ́wọ́n alẹ́ wa huwa al-azizul ghafur òun náà ní ìsìnmọ́ forí jiyàn kí ni túnmọ̀ ghafur yasturu yasturu zunubahum wa yaqihim min iqabatiha à bá ń gbé sí àforíjì yẹn dókè ó parí ó ní kéèyàn ó sẹ lọ́n kẹ́ni kàkà sí mọ́mọ́ sí tọ́lọ́n bá tó àsì ẹsẹ̀ díẹ̀ ní nínú òkúwà ìyà díẹ̀ tí wà mẹ́bà wọn àbí àwọn èèyàn ti mọ́ sí bọ́lọ̀ ti àforíjì wọ́n lè mọ́ kó mẹ́ ọkàn lè mọ́ kó mẹ́ eh àbábù jàrí jẹ́ ẹ̀kọ́ nìyẹn ó so ṣùgbọ́n tamamun mọ́kírọ̀ èyí tó lóore jù fún ẹ̀dá ó ní yẹ súrù ẹ̀ṣẹ̀ yẹn wàyẹ̀kíyì min ìkọ̀ọ̀bá ti ha ìyà tó tún àyẹ́kó jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó wá sọ kó mẹ́ ọ̀nà tó wá sí kó náà fi sọ pé àwà ṣe taubá yasuru ha wàyẹ̀kíyì min ìkọ̀ọ̀bí ha ọlọ́run ti sọ nínú eh, azam ọlọ́run sọ kó azizul gọfúrú alẹ́dì kọ́lápọ̀ sábí àsàmáwàtí sábí àsàmáwàtí àti jẹ́ káwọn ìpé sánmà méje ní gbogbo ọlọ́run sí mọ́ sọ́nà but àwọn mí sọ pé àsàmáwàtí ní bíbà ó lè túnmọ̀ alkawaki but torí pé àlàyé rẹ̀ jíndò dáadáa tó ń ta lè kẹnubọ̀ àkàsọ́bà yẹn so a lè mọ́ lò tafsiru pé sábí àsàmáwàtí túnmọ̀ alkawaki ṣẹgẹ́tẹ̀ sábí àsàmáwàtí ń pè bá àkọ́ àwọn ní tìbá kù ọ̀nà méjì ni ó lè jẹ́ jámọ̀ fún kí ni ọ àtìbá kù lè jẹ́ jámọ̀ fún kí ni àtọ́bákọ̀ ó sì lè jẹ́ masdar kí ni ọ tọ́bákọ̀ kí wá ní òjẹ́ àtọ́ méjì tó bá jẹ́ tọ́bákọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tọ́lọ́wọ́ bá dá sánmọ̀ yìí tọ́ọ̀bàkọ̀ kò sí bí kan nígbà tọ́lọ́wọ́ kò sí kankan tó tayọ kan ní bọ́lọ̀n sí tó lera wọn ṣùgbọ́n àtọ́bàkọ̀ ọlọ́run pé orí ara wọn ló wà tó sì wà lókè náà èyí tó wà lókè ìkọ̀kan ló yẹ kó wà ni bóyá ní ni خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت كلا كجمع تفاوت من الفوت التفاوت التباين في المنزلة كين كان جرا ولنكو سيو أبين التفاوت إذا تباعد منزلة وجب وجنا سلا ونكو ومن كنت يوان بيكي سما وان جوا قاقو وجنا سلا ونكو olà náà fi sọ pé máa bẹ́ ìnà samawati asaba láàrin sama méjèèje ìtò wà láàrin sama kọ̀kan síra wọn masiru sabi'i miati sana 700 years àbí sabi miati alfi sana 700,000 years lè yóò fi travel láti sama kan sí kejì so yíwa ma tàrọ fi khalqi rahmani min tafawud fárújì ìlbàsọ́rọ̀ háltàrọ́ min futur háltàrọ́ hálàní háltàrọ́ min futur istifhamu yẹn níbẹ̀ yẹn istizayi ni nígbà tọ́lọ́n fi yàn sí ẹ̀yẹ ó yá wo sánmà bó yóò rí alfutur kí lápé túnmọ̀ alfaturu aṣakú wa sọ́dà ó túnmọ̀ ṣùkú wa sùdúrù aṣùkúkú wa sùdúrù ṣó níbi kankan tó ti ní crack ọyàwó sánmà ò lérí kò sí mistake ni wọ́n sọ lẹ́rọ wọ́n ní alfakuru túmọ̀túmọ̀ tí jámọ̀ ẹ̀jẹ́ fòtòrò ó túmọ̀túmọ̀ kí ni al'aib ìjọ rábùkù kankan bẹ̀ fún marji'il basọ́rọ̀ karratain karrar yani alkarra marratan bá da marra tún kọ́ ìbán lẹ́n tí ọ̀rọ̀ rẹ̀ já sófò ṣùgbọ́n àwọn mí tuntun bá ní láìláìlá wọ́n ní alkhọ́sà gangan ni káṣù à ń ṣe yìí kí wọ́n kí nǹkan kó hàn but kó hàn tí wọ́n sọ yíò àzúlù ni nígbàtí ìyàn jẹ pẹ̀rẹ̀ ó bí pé ẹni tó bá ń wo sánmà yẹ́rìjì ilé torí kó lè rí àbùkú mẹ́ yẹ́rìjì ilé ìbá sọ́rùhú kọ̀ọ̀sì àm ní yẹpẹrẹ wàrí gagaladaga ni wàhúwá hasiru kí ni túnmà hasir kalilu alhasir almada alkalil ẹmọ́gbà ikú àtún kọ́sà àná sí pẹ̀pẹ̀ kọ́ọ̀bà ẹ̀yà ìgbéyàn gbọ́kànlé pé àmúgbọ́kànlé kìíní wà ní a fi lo áyà sáwó